بالله سميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وأصلي وأسلم وما education for us وعلى آله وأصحابه ومن والاه بإحسان إلى يوم الدين أما بعد أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run lọ́wọ́ ọba tó sì rí pé òun náà ni ó tún di wá sáyé láàárọ̀ fẹ́ lọ́dà ọ̀dà àdúgbò ni. mélòó mélòó ni àwa tó ṣe pé a jọ sùn ṣùgbọ́n tí àwọn òsì láyé wọn báyìí àwa dúpẹ́ fún Allah ọba tó ṣe wá láláyè àwa bẹ́ pẹ̀lú agbára rẹ̀ àti títóbi rẹ̀ yìí lọ òòrè ńláńlá kọ́lọ́ owó sẹ́lẹ̀ ìwà ṣe fún wa ìbànújẹ́ àwòfẹ́ àlá owó sẹ́lẹ̀ ìwà gbé jìnnà kú òkun ẹnì kọ̀ọ̀kan wa. à ń jẹ́rìí wípé kò sí ẹlòmíì mọ́ tó yẹ kí a mọ ẹjọ́ sìn fún àyàfi ọlọ́run ọba àlá nìkan bẹ́ẹ̀ náà la tún jẹ́rìí wípé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni ìkẹ́ ọlọ́run àti ọlá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo ẹnì kọ̀ọ̀kan wa tí à ń sọ ìlànà wọn títí ó fi di ọjọ́ ìgbéde àkìyàmà ìkúwátàlì imán òní ní ọjọ́ kẹjọ oṣù àwẹ̀ Ramadan ọdún fourteen forty six tó ṣe déédéé ọjọ́ kẹjọ oṣù kẹta ọdún twenty twenty five abẹ́ ọlọ́run kó mọ̀ ṣe Ramadan lọ́dún yìí ní àti mọ ọbẹ̀ni kọ̀ọ̀kan wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ kọ́lọ̀kọ́já lè ṣe láyé àti láàyè gbogbo àdúrà tí kálukú wa wá ń tọrọ lọ́sọ́dọ̀ ọlọ́run láàárọ̀ ni lọ́sàn-án ni lálẹ́ ni lóru ni àbí ọlọ́run kó mọ́tàlẹ́ àwọn àgbà àdúrà ẹni kọ̀ọ̀kan wa orí ńláńlá kọ́lọ́run kò darí rẹ̀ sọ́dọ̀ wa àwọn kan àgbànújẹ́ ọlọ́run jọ ó kéré ó tóbi wọ́n jù ú tọ́sẹ́ ní kọ̀ọ̀kan wa. ìpọ́lẹ̀ ní ìmáàlì à ń jẹ́ yorùbá kan náà pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ẹrú ọlọ́run ọba ni òjíṣẹ́ rẹ̀ náà ni. àkọlé tí a fẹ́ ìbára wa lórí lórí rẹ̀ láàárọ̀ gẹ́gẹ́ bá ti ṣàlàyé fún wa àwọn ìwà tí ò dáa tí mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí. Si tá a bá fẹ́ lo ìṣẹ̀mí tó dáa láyé wá ń bí tá a sì fẹ́ lọ bá ẹ̀san dáadáa pàdé lọ́dọ̀ ọlọ́run ọjọ́ gbéra kìyàmà ọ̀ràn èèyàn ní fèmí àti ẹ láti gbàgbọ́ yé ká sì rí pé àwọn ọ̀wà yìí kò sí nínú wàwà yóò jẹ́ kí àlàáfíà kó máa bẹ fèmí àti ẹ bẹ́ẹ̀ náà níbi kíbi tá a bá wà àbáwọn tá a bá ń bá ṣe àwọn náà lálàáfíà látara wa ṣùgbọ́n bò láti mọ gbé bì kan àbáwọn ṣiṣẹ́ bì kan àbáwọn wà láàyè kan tó wá ti pé ìwà burúkú láwa mọ ohun sáwọn èèyàn àkọ́kọ́ yóò mọ jẹ́ dẹ́n ọ̀nà wa Islam ẹ̀ àléébù ẹ̀gbin rẹ̀ wọn ò ní fi tì sọ́dọ̀ wa mọ́ ara ẹ̀sìn wa ni wọ́n mọ̀ bí tì sí pàápàá jùlọ àwa tá a ní sówárò ẹ̀sìn lára ìgbé tó bá ti rí wa láwọn ọ̀nà gbà á alùsùn náà rí lọ́kùnrin àbílóbìnrin àwa gbọ́dọ̀ dá extraordinarily sáwọn èèyàn otherwise sábà ti disappoint àwọn èèyàn orí ilẹ̀ ó dàjẹ́ orígbó tó bá rí ordinary person tó bá tà wọn tí ò àwọn èèyàn ò fojú pọ̀ rẹ ṣùgbọ́n ògbóró àwọn tí wọ́n ti ń ka orí wọn lọ́wọ́ ẹ̀ níṣe tí wọ́n fún ìṣẹ̀ pẹ́rẹ́ pé wọ́n ti mọ̀ pé àwọn tí wọ́n ń wá orí èèyàn káàkiri náà ló tẹ́lẹ̀ àríbẹ̀kọ́ ni ìgbẹ́jọ́ tó bá mú àbá súnà kan mú palẹ̀ ìyá zèlà ọlọ́mọdé àárín ẹ̀tọ́rí kí làbá súnà fẹ́ wá a lọ ń gbé orí èèyàn àwọn òlé ayé àlé àti lé popularity ẹni tó bá jẹ́ àfáà súnà ti bá ń lélẹ̀ ayé ẹ̀yẹ́ wò dáadáa òun yóò fọwọ́ bọ̀bọ̀ kú bọ̀. sọ káṣẹ̀ wá sọ pé rẹ̀ ṣẹlẹ̀ ní ìsìnmáì ẹ̀rì kí gbogbo ayé ni ó mì títì kó tún wá lọ jẹun tó lórúkọ à gbogbo àwa tó bá kú báyìí àti lè sọ̀rọ̀ ń ta yóò nira torí ẹ̀ mo ní sẹ́ pé wàlẹ̀ ìyá àdúgbò là kọ́lọ̀ kó sọ wa kúrò nínú ìlú àbúrú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ náà wá awọn àwọn aburú míì náà tó bá wáyé látọ̀dọ̀ wa àwọn èèyàn ó máa fi ẹ̀mí yẹn lọ ẹ̀sìn. ìyẹn láti gbọ́dọ̀ sọ́ra wa ọ̀rọ̀ ẹnu rẹ ìwà rẹ ìwà ní tọ́ bá pèèyàn káyà fún wa mọ́ wọ́n sọ gbogbo wa lọ́wọ́ lẹ́sẹ̀ gbogbo wa ni pàápàá jùlọ àwa tá a mọ́ ń sọ èsè wà sí àwọn èèyàn ń sọ wa pé ṣe wí tẹ̀yìn náà ṣe é bẹ́ẹ̀ náà ni ó jẹ́ wá mọ sọ ìwọ náà tó bá sọ pé alùsùn náà ni ọ lọ́kùnrin àbí lóbìnrin nítorí a fi gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí rí sáwọn èèyàn nìyẹn abẹ́lọ́hùn gbogbo àwọn àyídá tó wà lára èmi àtẹ̀yìntẹ̀ ń gbọ́ mi náà ọlọ́run sẹlẹ̀ wà fún wa sí i ẹni láì lè kà máa wọláyà aláàníkan ló pé àwa tá à ń sọ̀rọ̀ yìí àwa náà ní àìmọ̀ iye àìdá lára kódà tó tún lè wọ́ọ̀sì ju tẹ̀yìn tẹ̀ ń gbọ́ wa lọ ṣùgbọ́n àwa náà ń gbìyànjú láti mọ túnra wa ṣe ni tí wọn náà bá wá ń gbọ́ òwúrò àwọn ọ̀rọ̀ yìí tó mọ̀ fáwọn àléébù yẹn ń bẹ lára tiẹ̀ náà mo ò tí bóyá àfa ń gba òwí èmi túnra ti ní ṣe ni bí ọba bó bá wù ọ ìwọ bó bá wù ọmọ gbọ́ ṣùgbọ́n ọlọ́ọ̀bá ní àlékún kí ayọ́ ẹlẹ́dínà àwọn àlékún máa ń fún sàkó ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ̀mí ara yín lọ́wọ́ ara yín nígbàwá náà ti mú àwọn tọ́pìkì tọ́pìkì lóríṣiríṣi wa eléyìí tó bá ń bá wa náà wí àwa náà lè mọ àjọ ìgbé é èmi mo mọ̀ tí wà tó ìjọba yìí tèmi náà ni wọ́n tún gbọ́dọ̀ rí pé mo tó ń ṣeré eléyìí so àwa náà mọ wà conscious and conscious ṣùgbọ́n aláàlú ni pípé lọ́dọ̀ Allah ló ní pípé kọ́lọ̀ fún mọ́tẹ́lẹ̀ wa fẹ́ nípa ọ̀kan wa ṣe ilé ìtafẹ́ wò láàárọ̀ yìí òun náà náà ń pè ní alùbáwùyò kí ni mo pè é ẹ mọ̀ pé ẹ náà fún dictionary àwọn vocabulary ti di ẹ̀kọ́ lèkè alùbáwùyò alùbáwùyò yìí ìtumọ̀ méjì ló bá wa ìkan wà sàlmíyà àti ìjàdìyà ìkan dá ìkan ò dá ní pé bí tí wọ́n ti yọ ọ̀rọ̀ yìí wá bàbá ní bàbá yábùgì ìtìgá ẹ̀ǹ kéèyàn ó sọ̀rọ̀ nǹkan kéèyàn ó béèrè fún nǹkan òun náà ní bàbá lọ́lọ́run bá mi sọ nínú sọ́látòlù bá fọ́ àkọlì bá dà áwùjọ ìlànà ìtọ́ni rọ̀jì lónìí wàá máa ń ya fáwọn غير الإسلام دينا فلن يقبل منه فهو في الآخرة من الخاسرين ọlọ́run ẹnikẹ́ni tó bá tún yọnu sí nǹkan kan bó bá ń béèrè ìlànà ní yàtọ̀ sí islam ọlọ́run tó bá gbèlè sí òun ò ní gba ìlànà yẹn lọ́wọ́ rẹ̀ ìyẹn ni mùsùlùmí ti gbọ́dọ̀ mọ̀ ní pé kò tún sí lànà ẹ̀sìn ní ìmọ̀ láyé tọ́lọ̀ bá ń gbà lọ́wọ́ èèyàn téèyàn bá kú síbẹ̀ ọlọ́wà ni wà káwọ́ àtìlẹ̀ ha pẹ̀rọ sí nínú àlùkò ọ̀sẹ̀rẹ̀ wọ́n á lọ́jọ́ ògbéra ìkìyàmà ẹni tí ò bá fi lè kú sínú ìsìláàmù láyé bí nínú àwọn ẹni òkò ni ó wà ó ọlọ́run sáwà lẹ́ni òkò. tó a rí i ọlọ́run bá lu yẹ̀kútàgì nínú gbólóhùn yẹn náà ni. bàbá tó wọnú àwọn àyà míì náà ọlọ́run bá ní ibùtìgá á lè wájú ìlú àwọn tí wọ́n ń sin lọ́mù àwọn tí wọ́n ń ṣe dáadáa lórí ilẹ̀ ayé wọn ò sì torí nǹkan míì sílọ wọn ò sì torí nǹkan míì ṣe àánú fáwọn ẹ̀dá ẹgbẹ́ wọn àyàfi pé kí ni yóò sì ga á lèwádìí ìgbà wọn ń wá ojú rẹ ọlọ so alẹ́ ìtura bí máa na àtọ́là kéèyàn máa sọ̀rọ̀ nǹkan ó sì gbà dáadáa lọ ṣùgbọ́n ní táwa wá ń lọ ní tàárọ̀ yìí ibi ilé tó jẹ́ ti negative well albabu bí máa na abdulmọ wàtàádì kéèyàn sábòtí àbí kéèyàn máa múni lọ́ta bí wọ́n ti tún fún wa nílé kí ó ń jọ́nà lọ́rùn wọ́n máa sọ pé albawiyu ní eighties wọ́n máa sọ pé ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìyẹn ni pé tó máa pè yàn ní báábí nígbà míì ọlọ́tẹ̀lé ọ̀rọ̀ tó bá tẹ̀lé o ni ó jẹ́ ká mà torí wọ́n lọ́wọ́ alẹ́bùsọ̀ ọba àrẹ ọ̀tọ́ là ń sọ nínú àdìsẹ̀ rẹ̀ pé ìyá bá bí alàmáyè ìwọ tó ń tọrọ dáadáa ó yá dìde mọ ìyànà fílà àbí kó gba wẹ̀ àbí kó mọ sí sàárà bẹ́ẹ̀ náà ni tó wá lọ pè é ní bá gbígbà míì ó túmọ̀ sí kí ni ọlọ́tẹ̀ẹ́ abẹ́lọ́n talakọ̀kọ́ ní kọ́nà kó ṣe wá kó mọ̀ sí wá ní tẹ́lẹ̀ kejì gbogbo ẹni wá ti ń bí tẹ̀mọ́ èèyàn òun ni ọ̀rọ̀ tààrọ̀ ìgbàwí o lè ṣe tààdí kó múyàwó rẹ lọ́ta o lè ṣe tààdí tọkọ rẹ kó mọkọ rẹ lọ́ta ọmọ náà lè ní sóbi rẹ òbí náà lè ní sọmọ aráalé sáráalé ara jíṣẹ́ sára jíṣẹ́ ara ọjà wọ́n tó jọ ń ta ọjà kan náà lóyá tó kún wọ́n wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn wọ́n lè fi ọmọ dìtẹ̀ mọ́ra wọn nínú jọmọ́ náà irú ẹ̀ náà mọ́ ń ṣẹlẹ̀ náà láàrin àwọn olóṣèlú ṣọ́ọ̀bù àǹkàrà wọn ẹ̀ ọ̀tá àti òṣèlú sí ni o bí kan bá bẹ́ẹ̀ ṣe máa rí ìdìbọn mọ́ rẹ̀ kò ní dìbò nípa àwọn ọjọ́ jẹ́ ìfà ó lè jẹ́ fún ọ̀gá ni wọ́n tún ní iṣẹ́ àmàna ṣúbí ìyàwó yóò sì lọ yóò náwó wọ́n gbà wípé ọ̀rọ̀ ipò ayé táwọn jọ ń dù ìyẹn làwọn jọ jẹ́ ọ̀tá fúnra wọ́n lè mọ́ búra wọn kọ́mọ sáfì ara wọn kọ́mọ sọ̀rọ̀ burúkú síra wọn ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ayẹyẹ àbí nǹkan mí ìbá ni wọ́n gbé yẹn sì sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n wà mọ́ sí dáadáa yẹn lọ síra wọn ẹ̀wòrán ilé tó tẹ̀lé pẹ̀lú ibb tó ṣe tó síwèé àti láìbírì rẹ̀ gbogbo àwọn tí wọ́n jọ sábúrú síra wọn náà sí gbogbo wọn náà ló tún jọ kún bẹ́ẹ̀ tí wọ́n jọ ń lọ́ọ̀nù sí ẹ̀ tó báwọn ṣe ń ṣe nìyẹn ṣùgbọ́n ìwọ tí wọ́n wá jẹ́ lẹ́sìn kí ló fẹ́ ṣèwọ tó jẹ́ pé ọ̀tá àṣekú ọ̀tẹ̀ àṣekú ni wọ́n fẹ́ ṣe pẹ̀lú ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá rẹ̀ tẹ̀sí ìtọ́jú àwọn ìgbọ́lọ́dà yìí pọ̀ tẹ́ àwọn bàbá wọn máa ń sọ ní pé ẹjẹ́ àtàyè yanjú ẹ̀ jẹ́ àyanjú tó jọ wà láàrin wa tá a bá lè jọ sí i tá a bá ní jọ sí i gbogbo bá dàbí kí á mọ̀ ọlọ́run bá òyà ká lóògùn sọ́tọ̀ọ̀tọ̀ náà láì ibi tó bá tọ́ sí ibẹ̀ lọ́lọ́run bá ó pì ẹ́ sí ọlọ́run bá ní wàlá yásílẹ́mù nàṣà ọlọ́run bá ò sì ní sàbòsí pẹ̀dẹ̀ lálùkì á mọ̀ torí tọ́lọ́ bá sọ fọ́ọ̀mù àlìjánà ni ọ iṣẹ́ àlìjánà náà ló ṣe láyé àwọn tọ́lọ́ bá darí wọn sínú ná wọn ò sí iṣẹ́ àlìjánà iṣẹ́ náà ni wọ́n ṣe bó bá ti ṣe òun náà ni tó gbà wọ́n mọ yára nílé Islam ká máa dìtẹ̀ mọ́ọ̀yàn àbí ká máa dìtẹ̀ mẹ́bí aburú ni èmi rántí ní inú fámìlì wa àwọn yìí ti kàn ṣẹlẹ̀ agbọ́njúbà àti dàgbà náà bà ó yà àwọn fámìlì rẹ nígbà tó ní tọ̀ gbogbo àwọn tó jẹ́ gladiators gbogbo wọn ló ti lọ yìí àwọn táwọn wá jẹ́ àwọn ọmọ ṣé ọ̀tẹ̀ ọ̀tá tí kálukú ń mú táwọn bàbá kálukú àbí gangan wọ́n jọ bára wọn ṣe ṣé ìyẹn náà lẹ́yìn tó fẹ́ kọ̀ọ̀tì léwu ajẹ́pẹ́ yìí náà tún fẹ́ lọ igi ọ̀tẹ̀ igi ọ̀tá fáwọn ọmọ tuntun yìí náà lẹ́yìn náà nìyẹn gbogbo àwọn bàbá yẹn lórí kólu àtàwọn ìyá wá sí wá sí fún kálukú gbogbo tó bá ti tẹ̀lẹ̀ ẹgbàgbé ẹ ẹ̀yànjú ẹ ẹlòmíì tó bá ti wà láyé ẹ ṣàtúnṣe láàrin ara yín wọ́n ní ṣùgbọ́n tẹ́lẹ̀ ti láì ti wá èmi dá yín lójú pé àwọn òní ráró kìí ká àmọ́ tó ṣẹlẹ̀ o àmọ́ tó ṣẹlẹ̀ gbẹ́dọ̀ ìdí sọ fún mi gbọ́dọ̀ sọ fún gbogbo àwọn tó kù wá pé tọ́ ẹgbàá mi gbogbo nǹkan tó bá ti fún bàbá yìí wọ́n jẹ́ wọn aràn lọ́jọ́ gbèdà ìyáàmà ìwà wà mọ̀ kí wọ́n ṣàbòsí fáwà ṣùgbọ́n àwọn ọ̀tún gbọ́dọ̀ kọ̀ǹtínú lórí yẹn bọ́lọ̀ yẹn ti pa yányán nìyẹn o alhamdulilayi so mùsùlùmí máa ń paná ọ̀tẹ̀ mi àìdáná ọ̀tẹ̀ ìlú wá jẹ́ pé táwọn èèyàn bá ń jà ẹni tó bá já láti jù nínú wọn òun ni ṣẹ̀ríà ni ó yá nígbàtẹ̀ bá tọ́jú ògbọ́n ẹ̀dáwọlé wọn lórí ẹ̀dáwọlé lórí títí tí ó fi dupájú tẹ́lẹ̀ fún tẹ́sán sọ àbọ̀ àwọn àlìkábàwí rẹ̀sùmọ̀ ọ̀wà àwọn oníṣẹ́ ìgbà máa sọ pé àlùbáàbù yìí tọ́lábù tàjáwùzì kọ́dìrì èsì ọ̀ pé kéèyàn máa béèrè fún kíkọjá àlà lórí nǹkan kan tí èèyàn wò pé a ah, kìíní kìí ṣẹ̀tọ́ rẹ̀ ṣùgbọ́n ó fẹ́ kí kìíní ẹ̀kọ́ jẹ́ wọ́n ní wọ́n yìí sáàmọ́ ìpìlẹ̀ ìtàkàbìẹ̀ wọ́n ní wọ́n máa ń lo àlùbábíyù yìí fún ẹni tó bá jẹ́ olùgbéraga lẹ́yìn àwọn tọ́ọ̀lù mọ̀sílá ti lẹ́yìnsàlá bí ààyè wọ́n nítorí pé in tí ò jẹ́ ipò rẹ̀ àbí tí ò jẹ́ sọ rẹ̀ òun ni ti ń béèrè fún yẹn ó wá ń gbéraga láti àti ìkíní tó sì mọ̀ pé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ ní kíní yẹn ọlọ́run wa ó wá ń bá èmi àti yìí ni ó ní kol ìrẹ́ Muhammad sallallahu alaihi wasallam sọ àwọn ọmọlẹ́yìn rẹ̀ o àtàwọn tí ó tún padà mọ́ wá máa sí Islam innama harrama rabbiya al-fawahisha pé gbogbo àwọn nǹkan tó bá jẹ mọ́ nǹkan àbàjẹ́ pátá lolúwa mi ló gbogbo tí àti láti mọ súnà ìdí ò lè dáa náà nìyẹn irú ọ̀dà tó bá wù kẹ́bi pọ̀ irú ṣúgà process mouth tó bá wù kéèyàn máa fi sọ pé kí ni ò dáa irú ẹni tó ní òun kálukú rá níbi tí òun ò rí ibi tó ti ní ká mọ jàjà ẹ mọ jàjà àwọn èèyàn sì lọ pajá tó yá ìwọ wá jẹ ò jẹ olóbìnrin tí wọ́n ti menstruation ó lè gbà wẹ̀ ń gbọ́dọ̀ sọ nígbà tí.

àtẹ́lẹ̀ tó pamọ́ tẹ́wò pé á bẹ́ẹ̀rẹ̀ ìyẹ́dẹ̀ yẹn ń ṣe ní kọ̀rọ̀ ọlọ́ni ó ṣe ní gbangba ó ṣe ní kọ̀rọ̀ ìbàjẹ́ níbàjẹ́ ó máa jẹ́ o ẹ mọ́ sí ìbàjẹ́ ọlọ́ni wà ní ìtumà wà lọ́bàbíà náà ni ẹ̀ṣẹ̀ mo ṣe léwọ̀ o àti ọ̀tẹ̀ mo ṣe léwọ̀ gbígbé ìlà áàpù ẹni ọlọ́run bá kọ ìyá dà rẹ̀ ń bẹ́ẹ̀ ó yàn láì kí tòdodo ń bẹ̀. ìyẹn ni pé ọ̀tẹ̀ tó lè jẹ́ tòdodo wà bóyá ẹni tí àbáwọn ìjọ kan nìsí wọ́n kóra wọn jọ wọ́n wá ń dìtẹ̀ mọ́ àwọn olùṣe dáadáa nínú Islam ọ̀tẹ̀ nìyẹn àwọn aláìdá ti gbọ́tẹ̀ wá èyí tẹ́ wá dá yẹn wá nílajúlẹ̀ torí pé wọ́n pa irun ẹ̀yin náà wá jí tẹ̀mọ́ ń padà wọ́n bá ti gbé wáyé ẹ̀yin náà gbé fún wa ọwọ́ tí ẹ̀rọ wá bò ní òkè le ju tí wọn lọ ìrànlọ́wọ́ bá sọ pé tí àwọn ikọ̀ méjì bá wà nínú àdúgbò òmìnir nínú àwọn onígbàgbọ́ òdodo kátàlù tí wọ́n bá ń bára wọn jà ọlọ́ọ̀bá ní fàtúlẹ̀ ewu bẹ́ẹ̀ ní àkàwá ìlú ẹ ṣàtúnṣe láàrin àwọn ikọ̀ méjèèjì yẹn disagreement ò lè mọ́ wá láwùjọ àwa mùsùlùmí tẹ́bá ti wá ẹ̀dẹ̀ǹdìfà àwọn tó jó lóye ẹ̀pẹ́ àwọn ikọ̀ tọ̀tún ikọ̀ tòsí yẹn kẹwàá ṣàtúnṣe ọlọ́ni fàyín bá gá sí ìdáhùnmá tí ìkan nínú àwọn apá méjèèjì yẹn tó bá tún wá fẹ́ kọjá àlà tí ò gbá ń tẹ́ sọ bẹ́ peace ah, settlement àbí ìkan yẹn àbí peaceful reconciliation tẹ́fẹ́ bá wọn sí tẹ́ǹtì yẹn tẹ́nìkan bá sàn yàrí pé láyé kò lè fán àbí kí wàhálà dé ni àbí kó ti gbá ni ọlọ́run ni ẹ wá jọyìn àwọn ikọ̀ tó gbọ́ràn sí yín lẹ́nu yẹn ìgbésí àwọn ikọ̀ tí wọ́n gbọ́ràn sí yín lẹ́nu yẹn àti àtàbí ìlà amúlìlà títí tí wọ́n fi jupa jùsẹ̀ wọn lẹ̀ tí wọ́n fi rọ̀ fún láti tẹ̀lé àṣẹ ọlọ́run. bí èèyàn ti máa yanjú wàhálà nìyẹn èèyàn méjì ń jà wá pẹ̀tù sí wọn nú ìkan wá ní láyéláyé kò lè tán síbẹ̀ ó wà jọyìn ilé ìgéṣù òun yẹn títí tí ó lè ṣe kíní tẹ́bí yanjú àlámọ̀rí rẹ̀ ọlọ́run ni wàá ń tún ṣeré fún mi lọ bẹ́ẹ̀ náà ní kẹ́ máa bọ́lọ̀ wo òkun àtẹ́lẹ̀ ìwọ̀kùn yìí mọ́lám yunazil bí sóòtọ́ náà tọ́lọ̀ bá ò sì yọ̀ǹda pé máa bọ́ wo òkun wàá ń takú lọ àlọ́gbọ́ ìmọ̀lá tààlà wọn kẹ́ máa sọ ní ẹ̀ àlá ọlọ́run bá lé ìwọ̀ náà nìyẹn náà Suratul A'raf àyà thirty one thirty three wọ́n mọ̀ yá nínú Islam torí àyà ẹ̀yọ kan tá a mú wáyé ó ti kó àìmọ̀ iye ẹ̀kọ́ sínú ìyẹn ni pé Allah àtòjíṣẹ́ rẹ̀ nìkan ni wọ́n lè mọ tọ́ka sí ní tó jẹ́ ẹ̀tọ́ àti tí ò jẹ́ tọ́ fún wa kì í sáà fún àkànní ọmọ ní ilé hada haram wa hada halal kìláfà kí ó sì tako ìtọ́nà ọba àtúntẹ̀ rẹ̀ bá ṣe ní aláàlẹ́ àbí àárọ̀ lọ. bákan ìbàjẹ́ ní kọ̀rọ̀ ká má ṣe ìbàjẹ́ ní gbangba ká má ṣe ká má dìtẹ̀ mọ́ àyàn ká má mọ sọ ọba ọba ti wí. bẹ́ẹ̀ náà ni ká bá ọlọ́ọ̀bá wa àwọn ẹ̀kọ́ yẹn nìyẹn. ọlọ́ọ̀bá wa tó ń sọ nínú náà àyà ó ní ya'muru bil adli wal ihsan ó pa yín láti kẹ́ máa ṣe déédéé láàrin ara yín láàrin ọkọ àti ìyàwó láàrin ọmọ sọ́mọ láàrin ìyàwó lé síyàwó bí ọba ti wọ́n ń pín wọn láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́ láàrin òbí sọ́mọ láàrin ara lé sára lé láàrin ará àdúgbò sára àdúgbò láàrin mùsùlùmí àti kèfèrí ẹ̀sìn déédéé síra yín wálé ìsáà ẹ̀sì tún ṣe dáadáa náà síra yín kọ́kọ́ tọ́jú ìyàwó rẹ̀ dáadáa asábà ìfìtọ̀ àti bó bá ti ní agbára mọ́ bó bá ní tó pọ̀ jẹ́ kí ìyàwó rẹ̀ náà fíìlì pé yẹ ọlọ́nkẹ́ ọkọ mi tó bá kéré náà nínú bó ṣe kéré òun náà lápá rẹ̀ ti ka náà mọ́ sábísà ìyàwó rẹ̀ náà pẹ̀lú rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọmọ yín ẹ̀fọ́ owó tọ́jú wọn bẹ́ẹ̀ bá ti ní kápá wọn bẹ́ẹ̀ náà ni kò sí dáadáa ẹbí sára lé sára àdúgbò ọlọ́niwà ìta ìdílùkú gbà wa bákan náà ẹ máa náwó yín fáwọn aláfọmọ yín àwọn ẹbí mùsùlùmí èyí àrùn bọ́lọ̀mbà ti kẹ́ ọ jẹ́ káwọn èèyàn mọ̀ pọ̀ lọ́n kẹ́ ọ sórí ha yorùbá máa ń pòwe kan bí kíní ẹni bá ń ṣe kíní kan àmọ́ bí ṣe ẹni bá ta àmọ́ ń dọwọ́ bò ní ìyẹn sòwe mùsùlùmí o Allah ní fàámà bí ní ìmọ̀tì rabbika fàhádì ọ̀rọ̀ ọlọ́run o sì ju òwe yorùbá lọ ọlọ́run ní tó ń bá kẹyìn ẹ̀sọ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé ọlọ́run kẹ ọ̀ wọ́n bẹ̀rù wọ́n mọ sàkáàrù ẹni tí bá ń àkáàrù yẹn ni ó ta ibi dànù padà sáré wọ́n yóò dé olóògùn nígbà tí wọ́n bá ti sáàdì ọlọ́run ọba rẹ̀ tó sì tó tọ́lọ́ bá kẹ́yàn kọ́lé gidi wàtọ̀ gidi lomọ́tọ̀ gidi múra gidi mọ́ múra bí olòsì àwọn èèyàn míì lówó báyìí ẹ̀sìn wọn wò wọ́n bí olòsì kò ní lè jẹ tó dáa sínú ara ẹ̀ kò ní lè wọṣọ tó dáa bójọ́kùnrin bá ní ẹ̀ẹ̀ní rí àpá polówó lára ìyàwó rẹ̀ ẹ̀ẹ̀ní rápá polówó lára ọmọ rẹ̀ gbogbo àwọn ohun tó wá kùjọ ilé kú náà ni mo ní lọ àwọn tó òbí tọ́jú yẹn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ láti pín in wọ́n wà mọ jẹ ayé ráì ayé tí wò lè jẹ àhán wọ́n wà mọ jẹ mútọ̀ tó ní tí wò lè gùn bó ti wù ẹ́ ọmọ kan kan lọ bá yẹn ẹ wò mọ́mì mo fẹ́ gbé jùpù dáàdì jáde o bóyá láńkún sápúra lónìí bàbá rẹ̀ sì mọ ń yọ lóúnjẹ nígbà tó wà láyé ṣùgbọ́n ọmọ ẹni ya ó dà kó fẹ́ lọ ra nǹkan nílà mẹ́jọ yẹn bóyá ta ni àgbépo ni àbí gidi ah, ẹ wò mọ́mì mi ò lè gbọ́kadà ìṣẹ̀lẹ̀ fẹsẹ̀ rìn ẹ fún mi ní kí ìdílé pọ̀ wà ní mọ́tọ̀ ẹ̀jẹ̀ ń gbé mọ́tọ̀ lọ ó yá yóò kàn máa jayé lọ́ntì ẹ̀ ni nílùú yẹ pé ibi wọn náà bá ní jayé rẹ kó tó lọ ayé ìjẹkújẹ ni kò mọ jẹ ọlọ́run wọ̀nyá ni àánú fàṣà ọlọ́run ló wá pa wá láti ká sí déédéé ká mọ̀ sí dáadáa sáwọn èèyàn ká sì tọ́jú àwọn ẹbí wa ó wá ní ọ̀yẹ́ ni àánú fàṣà ó kọ ìbàjẹ́ fún yín o wàlúmúkàr àtàwọn nǹkan tí tọ́ ara pọ̀ àwọn nǹkan tí ò dáa wàlúbàmù àti kíni ọ̀tẹ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀ fún ọlọ́run bá kọ́ kámọ́mọ́ dìtẹ̀ mọ́ra wa kámọ́mọ́ múra wa lọ́ta kámọ́sàgòsì fúnra wa aláàkọ́ ilé iná fún wa tí wọ́n mọ ìyá mi tó ń gbọ́ mi mọ́ sí o ò ní bọ́lọ̀ ti parí àyà yẹn ni ó ní yàrá ìlú fún mi ọlọ́run bá ń kìlọ̀ fún yín o aláǹtí wá àti fún yín o tọ́rọ̀ bá ti fi wá báyìí pé yà á ń dokòwò ìwọ̀n mọ̀ yá mi fàtàbírò ẹ kí ìtura yín dáadáa yà á ń dokòwò tàbí ló fi ń da tó ní ìtìhàn kéèyàn ó ṣe kìlọ̀ ó ti wà ní gúnyà nínú lọ ju ọlọ́run láàlọ́ kò sí ìkìlọ̀ tó lọ́wọ́ bá fi fún wa ẹjẹ́ atẹ́tí bọ̀ dáadáa o làálùbá kún mi tàbí àtìkàrò kẹ́ẹ̀ bá lè jẹ́ ni tí ó máa rántí kẹ́ẹ̀ bá lè jẹ́ ni rèé wọ́n gba àdìsí wa látọ̀dọ̀ Abu Hurairah ọdí ọlọ́wọ́ àní ó ní ànábì sallallahu alaihi wasallam ní sayusibu ummati dáàwó al'umma pé tẹ́rí àwọn àìsàn kan ń bẹ tó ti ṣe àwọn ìjọ kan tàbí sí ìjọ Islam yóò ti padà wá ṣẹlẹ̀ sí àwọn ìjọ bíi tòun náà àwọn sọ̀hábà òdí ọlọ́wọ́ àníwá ni yá rọ́sùlọ́lá wà mọ́ ẹ̀dá ilé òjíṣẹ́ ọlọ́run kí wá láìsàn tí yóò tún ṣe wá báyìí irú àìsàn wo ni ó tún fẹ́ ṣe wá pẹ̀lú gbogbo wàhálà tá a ti ṣe a ti jagun lójú ọ̀nà ọlọ́run a ti ṣèṣe àwọn míì wọ́n ti kú nínú wa kí lásán wá fẹ́ àìsàn olóńkù anábì sallallahu alayhi wa sallam wá ní nínú àwọn àìsàn tí yóò padà wá ṣèyí òun náà ni àkọ́kọ́ ń bẹ̀ aláṣáàrù ẹ̀yin náà fẹ́ mọ gbé ilé ayé báwọn kèpèrí náà ṣe ń lò ilé ayé ilé ayé fẹ́fẹ́ rí kìí gbogbo tí kébèrè bá fẹ́ ṣe láwọn gbádùn ayé àìsàn ni yóò padà wá sẹ́yìn náà ẹ̀rí báwọn mùsùlùmí kan náà ti rí náà lẹ́nu wọ́n fẹ́ ṣe ìyàwó ẹ̀wù ìyàwó wọn ti rí ẹ̀ nímọ̀ pàápàá ló fẹ́ ṣe ìyàwó fọ́mọ ẹ̀ mọ̀ ti bólówó òlú kan ló fẹ́ ṣe báwọn èèyàn náà ti wá ń ṣe wọn dandan bẹ́ẹ̀ náà làwọn èèyàn náà ò ṣe wọn ṣe kí ni wọn dandan wọ́n ní wàlúbátọ̀ wàlúbátọ̀ rù ni pé òdodo rèé àwa fẹ́ yí mọ́lẹ̀ àbẹ́ káwọn èèyàn mọ̀ pé dodo ni àbírọ́ rèé àwa fẹ́ kún lọ́dà káwọn èèyàn fi máa rí irọ́ sódodo ẹ̀rí pé àìsàn ni ó sì ti ń ṣe ọ̀gọ̀rọ̀ náà ní inú wa. wàtàkàtò pé káwọn ráìpáì káwọn jọ ṣe ìyára pẹ̀lú owó pẹ̀lú owó àà èmi náà ra rúmútọ̀ ní lágbájára rúmútọ̀ Dangote yẹn olèmi náà fẹ́ lọ rà àbí ẹni bí wọ́n ti lówó èmi náà lówó àhà àtàkà sòrò nìyẹn bẹ́ẹ̀ náà ni wàtà náà yóò ṣe dúnìyà ká máa lélẹ̀ ayé káàkiri débi pé àwa dàpọ̀ àwọn ọ̀nà tí ò tọ́ làbẹ́ máa fi wá ilé ayé káàkiri. sọ káká da gbogbo ẹ̀kọ́ mọ́ra wọn. wọ́n tàbá bù bẹ́ẹ̀ náà ni kí a máa ní gbogbo a máa bínú síra wa láì nídìí ìbínú tí ò wúlò a máa bíi síra wa àbí ká máa kórìíra ara wa pàtà áàtùd àti pé a máa lára ara wa ẹ̀rí ẹ̀rí gbogbo tí ànábì ni yóò tẹ̀lẹ̀ báyìí sallallahu alayhi wa sallam hatta yakunu albabi kódà náà ẹ tún máa dìtẹ̀ mọ́ra mi afáwàlá ákìm ni wọ́n gbà ọ̀rọ̀ yìí wá nínú tíra wọn eléyìí sọ pé mi àti ẹ tí gbogbo àwọn tánàbì káàlẹ̀ yìí àìsàn ni wọ́n ìwọ tó bá fẹ́ mórí bọ́ àfi kí o tètè yẹra rẹ kúrò bẹ́ẹ̀ o torí pé àwọn àìsàn apanirun tí ń bani láyé jẹ́ tí ó sì kó bá ní ọjọ́ gbéra kìámọ̀ nìyẹn wọ́n tó bá àdéhùn kan wọn látọ̀dọ̀ Abubakar pẹ̀lú ọlọ́wọ́ ánìmù wọ́n ní ànábì sallallahu alaihi wasallam ní máa ní dáńbì ajdaru an yu'ajjila Allahu li sahibihi al-uqubata fi dunya máa máa yaddaqiru lahu fil akhirah min al-baghi wa qati'ati ar-rahim رواه الترمذي وابو داود والبخاري في العدد المفرد وانا النبي صلى الله عليه وسلم اه kò sí ẹ̀ṣẹ̀ kan tó wọ́n wípé tọ́lọ́run bá fi tètè kánjú fi ìyà rẹ̀ jẹ ẹni tó bá kó sínú ẹ̀ṣẹ̀ yẹn láyé pẹ̀lú pé yóò tún bá tó fi ìyà yẹn pamọ́ lọ́jọ́ gbéra kìámà ìyẹn ni pé yóò jẹ́ ìyà yẹn láyé bí yóò tún jẹ́ lálùkìámà ṣùgbọ́n náà bọ́ wàá sáré fún kọ́kọ́ bí ìyà yẹn jẹ́ láyé yóò tún wá bá fi pamọ́ di ọjọ́ gbéra kìámù ó ní kò sí ẹ̀ṣẹ̀ yẹn ju àlùbáàbù yìí ká máa di tẹ̀ mọ́ra ẹni lọ wàpọ̀ sí àti rọ́ṣìbì àti kéèyàn máa ja òkun ẹbí yẹn ni pé tó bá jẹ́ pé ibà máa ń dìtẹ̀ mọ́yàn àbẹ́ tí máa ń já òkun ẹbí rántí ìyá rẹ láyé ń bí. ọlọ́run bá ó tètè fìyà yẹn jẹ́ ọ́ yóò sì tún fìyà yẹn bẹ́ẹ̀ pamọ́ lọ́jọ́ gbọ́dọ̀ àti ni pé ìyá ẹyẹn lórí àwọn ẹ̀ṣẹ̀ méjèèjì ló ó jẹ́ láyé ó tún jẹ́ àmà jẹ́ pé tẹ́nìkan bá yin ti géètì ẹ ìgéètì ó fẹ́ sọ̀wọ́ náà bí ọlọ́tẹ bíi tiẹ̀ nìyẹn ó lè jẹ́ bàbá rẹ yóò mọ̀ ti géètì ẹ ìgéètì ẹ bóyá burú rẹ̀ bóyá ẹ̀gbọ́n rẹ̀ àbáwọn ẹlòmíì wọ́n mọ̀ jọyìn ó ní mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan àwa withdraw àwa ń ṣe dáadáa sí gbogbo àwọn àbúrò bàbá ẹ̀gbọ́n bàbá nǹkan kan àwọn òwò tí wọ́n ń ṣe sí bàbá tiwa so àwọn ò jọyìn a jọyìn torí pé wọ́n jẹ́ kẹ́nìkan sọ̀rọ̀ náà dọ̀lọ̀tẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n sì máa ń ṣe é láàárín ọmọsọ́mọ káwọn ọmọ ọmọ bára wọn ṣọ̀tá bẹ́ẹ̀ náà ni ìyàwó síyàwó kámọ bára wa sí kíni kámọ bára wa ṣọ̀tá gbogbo àwọn eléyìí báyìí mùsùlùmí mùsùlùmí tó gbọ́ ẹ̀sìn yìí ò gbọ́dọ̀ jẹ́ kẹ́nìkan ìsìgéètì ẹ̀ ìgéèsẹ̀ lómìn ẹwọ́n tó fọ́ Islam níbi tá a dé ọ̀tẹ̀ ni o ọ̀tẹ̀ ogúnrú àwọn kìíní sì ti jẹ́ wọ́ọ̀lì fún wa kátà láàrin àwọn sọ̀hábà ṣàìtọ́nù penetrate ọ̀tẹ̀ dé ọ̀tẹ̀ yẹn òun ló ṣe fún pa Usman bunafan lòdì ọlọ́wọ́ àná láti gbà yẹn tí wọ́n ti pa Usman yẹn títí dé ní báyìí wàhálà yẹn náà láti rán láwùjọ àwa mùsùlùmí bó láti ń ṣe síra wa nínú mọ́sálásí à ń dìtẹ̀ mọ́ra wa bó láti ń ṣe pẹ̀lú ra wa ládùúgbò à ń dìtẹ̀ mọ́ra wa bó láti ń ṣe tabajọ́ ń ṣiṣẹ́ papọ̀ níbi kan náà à ń dìtẹ̀ mọ́ra wa eléyìí aburú ni wọ́n mọ̀ ìyá mi tó ń gbọ́ mi táwọn kèbèrè bá ń ṣe ẹ̀ ẹ́ ti mọ̀ pé iná làwọn ń lọ síléèwé náà tẹ́lẹ̀ tó má fi lè kú sínú kófúrú wọn ṣùgbọ́n wọ́n tí wọ́n nírọ̀ já tí wọ́n fẹ́ wà lìjánà lórúkọ ẹ̀sìn Islam wọ́n jẹ́ ní tí wọ́n dìtẹ̀ mọ́yàn ni wọ́n ṣe sáàkì ẹlòmíì wọ́n jẹ́ kó wá látọwọ́ rẹ̀ wọ́n náà ti gbọ́ àyà ó ti gbọ́ àdì bẹ́ẹ̀ náà ni wọ́n náà wọ́n jẹ́ kẹ́nìkan ti géètì ẹ láti sàbúrú fẹ́lòmíì ẹdíjọ bí ọlọ́tẹ̀ nìyẹn o kọ́nà kún sẹ́lẹ̀ wàá sọ wá ń bẹ̀ o kí wá ní àwọn aburú wakọ̀ tí a ti rọ́pù kí ẹmọ já okùn ẹbí a ti sàlàyé lórí ilé ìláìmọye ìgbà àní pẹ́lọ lórí ẹ̀ torí gbogbo àwọn tẹ́ bá ti jọ mọ̀ sí ẹbí nìyí àbí kò wá bó ti so papọ̀ mọ́ wọn torí mo bá ti ń jára rẹ kúrò láàrin wọn òun jára rẹ kúrò láàrin ìkẹ́ ọlọ́run àdúrà ẹni tí bá ń já okùn ẹbí kì gbà ẹni tí bá ń já okùn ẹbí kò ní ràánú ọlọ́run torí pé Ànábì sallallahu alaihi ní arọ́hìn ó so mọ́ àgàlára àti ọlọ́run nìkan láràárọ̀ báyìí ní ìmọ̀ ń ṣe pé pẹ̀ntì bá ń ja òkun ẹbí pé ìwọ ọlọ́run gbogbo ẹni tí bá ti ń ja òkun ẹbí láyé máa já àánú rẹ kó lára rẹ eléyìí tó níbẹ̀rù tèmi àti ẹ̀ àwọn àdìsí táwa náà kàrí tá a fi reconcile pẹ̀lú àwọn tá a mọ̀ wípé ah, àwọn eléyìí ò ṣe dáadáa pẹ̀lú wa tá a ti jọ jẹ́bi tó ìlú ọmọ ìyá mi tí wọn náà ń gbọ́ gbogbo àwọn tó bá ti jẹ́ ẹbí rẹ ẹbí bàbá rẹ ẹbí ìyá rẹ ìdóbáwò tẹ́lẹ̀ wọn ò fẹ́ kó soríire ọlọ́sà ti yọ ẹ ọ̀sà ti soríire náà wọn ò fẹ́ kó gbọ́ ayé gbé ọ̀sà ti wà láyé náà ìwọ ṣàtúnṣe torí àlùkìyàmọ̀ tiẹ̀ wọ́n mọ̀ jẹ́ dáadáa sí wọn ìkànnà àwọn sọ ábàrò bí ọlọ́wà ní ó lọ sọ fún ànábì pé yóò jíṣẹ́ ọlọ́ ó ní ká mọ̀ sí dáadáa sẹ́bí mọ̀ òjò sí dáadáa sí wọn aburú ni wọ́n ṣe padà sẹ́bí anábì ní wọ́n mọ́jú dáadáa sí wọn dáadáa sí ẹ tí wọ́n ṣe sí wọn yóò mọ̀ tààrí aburú táwọn ṣe sí ẹ yóò mọ̀ tààrí rẹ̀ dànù kú òkun ọ aburú wọn ò ní kàn ẹ́ yẹn ni pé mọ̀ràn ró nínú ẹbí bàbá rẹ mọ̀ràn ró níbi ẹbí ìyá rẹ ẹni tẹ́ ti fẹ́ ìyàwó náà àbí tẹ́ ti lọ́kọ ẹdíjọ́ dẹbí ẹbí ọkọ rẹ ti dẹbí rẹ ẹbí ìyàwó rẹ ti dẹbí rẹ ó mọ̀ sí ti kálukú wọn dé ẹbí kì í ṣe ọkọ rẹ nìkan ló wá fẹ́ kì í ṣe rẹ nìkan ló lọ fẹ́ ó mọ ìyá ìyàwó rẹ bàbá ìyàwó rẹ ó bá ti ní kápá mọ nìyẹn àwọn àbúrò ìyàwó rẹ àwọn ẹ̀gbọ́n ìyàwó rẹ tó bá ní kápá mọ ó mọ wọn ti primary assignment ó ní immediate family rẹ ìyàwó rẹ àtàwọn ọmọ lẹ́yìn tó bá ti yanjú gbogbo ìyẹn tán ó wá fún bàbá ìyàwó okùn ìyá ìyàwó tó tó tún wá kan gbogbo àwọn tí wọ́n bá tún tẹ̀lé wọn náà nínú ẹbí àwọn àbúrò bàbá ìyàwó rẹ̀ náà àwọn ẹ̀gbọ́n bàbá ìyàwó rẹ̀ àbúrò ìyá ìyàwó rẹ̀ ẹ̀gbọ́n ìyá ìyàwó rẹ̀ gbogbo wọn ló ní responsibility sí torí ẹbí ti sopọ̀ ẹbí bíi mẹ́rin onímárì ti sopọ̀ yẹn ẹbí mẹ́rin ẹbí bàbá tiẹ̀ tọjọ́kọ àtẹ̀bí ìyá rẹ̀ ó ti wà lọ́rùn rẹ̀ bẹ́ẹ̀ náà ni bàbá ìyàwó rẹ̀ àti gbogbo àwọn ẹbí rẹ̀ bẹ́ẹ̀ náà ni ìyá ìyàwó rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ tàbá wá tójú ṣe tí ìsìláàmù gbélé wa lọ́wọ́ ẹ wo bí ìlú òsè gbà ọlọ́run mọ́ ẹ̀sẹ̀ wa lẹ́yìn pé mo já fún ẹbí o wọ́n ní àwọn aburú tí èèyàn mọ̀ rí látara pé èèyàn jọ́ lọ́tẹ̀ wọ́n ní àkọ́kọ́ ń bẹ̀ ìmọ̀ ń ba àwùjọ jẹ́ bí wọ́n bá ti ń dìtẹ̀ mọ́ra wọn ìlú yẹn yìí gbérí inú ilé táwọn ìbá ti múra wọn lọ́tàá kò ní sí progress ń bẹ̀ torí pé àdúrà kálukú ò ní gbà ní táìmù tẹ́ ti múra yín lọ́tàá anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam ó nígbà tí mùsùlùmí méjì bá ń bára wọn jà ọjọ́ tán máa ń lọ gbé iṣẹ́ kálukú lọ sọ́dọ̀ ọlọ́run pípọ̀ lágbájá ọmọ lágbájá kírun ó gbáwẹ̀ ó yọ zakat ó ti hajj ó ti sàárà ó kálukú rání wọ́n nígbà tó bá ti wà nínú àwọn tí wọ́n jọ ń bára wọn jà wọ́n yanra wọn lódì wọ́n múra wọn lọ́tàá ọlọ́ọ̀bá ó ní ẹ̀pà fáìlì tí wọ́n ń gbéná títí tí wọ́n fi ṣàtúnṣe láàrin ara wọn ìyẹn ni pé iṣẹ́ yín kò ní lọ sí sánmà èyẹ gbọ́dọ̀ ti torí ìyẹn gan kó mọ́jọ lọ́tẹ̀ fẹ́lórí fẹ́ni wá lóhùn ní kí ọ ìwọ́ kí ìwọ́ kí torí pé wọ́n fẹ́ kíkẹ́ ẹ ti ẹ kó dọ́dọ̀ lọ́hùn òun tí ò fẹ́ kí wọn ìwọ́n ẹ̀ tó bá ti níka ó níkapá lórí ẹ̀ ní sápò òun lẹ̀ nígbà tí orúkọ tí gbéga tó máa ń pè ẹnìkan abésù pilẹ̀ àbí kankan àbá abésù múlẹ̀ sí ni àhà wọ́n tó bá ti mọ̀ pé iná ni wọ́n fẹ́ wọ̀ wọ́n mọ jọ́lọ́tẹ̀ wọ́n jọ́lọ́tẹ̀ ọlọ́run ti wá ní ọlọ́tẹ̀ wọ́n nígbà kan náà ọ̀tẹ̀ ìmọ̀ ń bà lù táwọn ọlọ́tẹ̀ bá fi lè wà ń bẹ̀ a ẹ̀rì bíjọ bí ó ti dàrú bẹ́ẹ̀ náà ládùúgbò táwọn ọlọ́tẹ̀ bá wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà nínú ẹbí táwọn ọlọ́tẹ̀ bá wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà ní láàárín ọ̀rẹ́ tábà ń múra wa lọ́tàá yóò ba gbogbo nǹkan jẹ́ ọmọ kálukú ò ní fẹ́ bára wọn ti mọ́ tọ́ kí wàá ní gain kò sí gain nínú pé ká mọ dìtẹ̀ kò sí gain lọ́ọ̀sì lọ́wọ́ à èyí ó pòfo ni ọlọ́mọdé á pòfo láyé àti lọ́jọ́ gbídà kìyàmà subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh Aren't we exactly well?